الشيطان الرجيم بسم الله الرحمن إذا قمنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين تروا منكم السبت وكنا لهم كونوا قردة خاسئين وجعلناها مثالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمر أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا ذكر عوان بين ذلك فقالوا ما تؤمرون قالوا لعلك ارتقى يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاكهة لونها تسر الناظرين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم alhamdulillah fún ọ̀sọ̀látù ọ̀sọ̀lámù ala rasulillah adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó kún wa lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan ìdá kìíní nínú mẹ́ta ó ti parí látàná ààwẹ̀ bí mọ́kànlá lẹ́nu abẹ̀rẹ̀ ìdá nínú ìdá mẹ́ta abẹ ọlọrun ọba àlékè ọlá àwa tí a bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ìjírá 1438 tó fi wá di mọ́kànlá lẹ́nu àwa náà ni kò jẹ́ ká yọrí ẹ̀ nígbà bá fi wá yọrí ẹ̀ ká ti tí ọba tí wà á sí ká nínú nínú àwọn ẹni tí wà á ti bọ́kọ̀ náà kò lọ́rùn wọn náà ní ìtẹ̀síwájú níbi tí a dúró sí lánàá a ń ka àwọn ọ̀rọ̀ ìdúlà àyà àwọn àǹfààní àwọn ẹ̀kọ́ eléyìí tá a rí kọ́ nínú àwọn àyà ti kà nínú àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe jẹ́ olùṣẹ́ olùyapa àti ọlọ́hun olùgbẹ́rùgbẹ́rí olùjọra ẹni lójú aláyàkókò ìnà kí àwọn bàbá wa Muhammad bọ́lọ̀ sọ́ọ̀lẹ̀ àlùfẹ́ ní wọ́n wá ń fa àwọn afàwà ìdìyẹn wọ́n ń fa ayọ̀ fún wa wọ́n ń fa ayọ̀ fún wa ibi tá a dé dúró lánàá sáàsì wá gbé e. bàbá ní wà ní fàwà ìdìl àyà nínú àwọn àǹfààní tá a Allah subhanahu wa ta'ala la yazlimu ahada asolo won be sabo ti eni kaka so ri tin kaka ba bele si o ti o ba yo ko ni o ni olohun sabo ti re ma wa keko kan o kawe o ti sadua iko o kawe o wa n fe e le ba nkan kí mo lẹ́ẹ̀ lè ṣe ẹ̀ nígbà the mark wọ́n máa wá kẹ́kọ̀ọ́ kan ọkàwé dáadáa ìkan ọ̀fẹ́ jí owó àwọn tí máa ní first class láyé kì í sàwọn tí máa jí owó wọ́n tọ́ ọba ń jí rèé lè jẹ́ kan náà first class torásìkò tó fi máa jíwò ìrìgìlétọ̀ bọ̀ tí ò rí mi ó máa rí mi kò lè jí oní first class

èyí ò lè wá gbìn ẹ̀pà ọwọ́ a máa ká góòlù níbẹ̀ èyí ò lè gbé ọmọ wa kàtàfà èyí ò lè gbé sú kọ́wọ́ ajá sí pàtàkì ní ọmọ jáde ń bẹ̀ bàbá wọn ni Allahu subhanahu ahada ọlọ́run kì í fàkúlù mọ́n ámànà bí láì wà ní gbogbo ẹni tó bá gbọ́ náà gbọ́ lódodo ó tún gbọ́jọ́ ọkàn yìí ó rí pé nínú ń sábà mú méjì yìí ẹni tó gbọ́ gbọ́ ọkàn Muhammad àwọn náà tó máa ń wá wọ́rọ̀ àdífẹ́ àdífẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú náà anábì ní máa ń ká náà yóò laa, bí láà wàlẹ̀ yóò mẹ́lá ákìr na yẹ kó lọ́kẹ́ ìran àwọn ènìyàn súnmọ́ tó meji bá o ti gbogbo awọn nǹkan tó yẹ ká gbàgbọ́ sínú ẹ ń bá gbọ ọjọọ ọjọ́ ọ̀kan láwà ní òun ni kálukú ọmọ sáré kí wàhálà dé fárí ọkàn òfèlè jáde wọn ti wá fárí ọkàn. fífẹ́yìr tó a lè pín sí mẹ́ta méjì la máa a rí àwọn àfáàbùlì yẹmí wá àfáàbù shimal ó ti a rí àwọn èèyàn kan àwọn ọmọ lọ lóun náà àwọn àjọ apó òsì ara àwọn àjọ apá ọ̀pọ̀n àwọn tí ó ma lọ ọ̀nà àlìjánà nu fárí ikọrùn ìfìlẹ̀ jáàná ti wà fárí ọ̀hún. ìfẹ́ ìhìn iná kan ní jẹ́sẹ̀ irú iná eléjò girigiri blazing fire iná tí ó yáyàn tí ó yáyàn iná tí ó gbogbo ara jẹ́ iná tí ó bínú bá ó dì ọlọ́wọ́ wà ní kápẹ́ àwọn èèyàn sí méjì àbáṣàfidínì àwọn àjọ apọ́ ọ̀tún àtàwọn àjọ apọ́ òsì àwọn tí ó wọ̀ náà àtàwọn tí ó wà ní Jánnà bàbá nítorí pé fàkúlù mẹ́ni ámẹ́nà lè là wàlìyàwómi láàkiri gbogbo ẹ̀ tó bá gbọ́ ó túnmọ̀ sí pé ti gbà àwọn orígun yìí mẹ́ni yòókù gbọ́

yóò gbà ládàá náà sí lọ òru ó ti ń ó máa ń tẹ̀lé sí làdùá yóò gbà ládàá àdùá ọmọ ń gbàwẹ̀ monday thursday yóò gbà ládàá àwẹ̀ monday thursday jẹ́mọ́ àsórí àbí òye ẹn tó ti já sí wípé òun ní máa pàní sí mọ́sálásí yóò òun tí ó gba ládàá kó máa ń gbálẹ̀ ẹni tó máa ń fowó pẹtrólù sílẹ̀ tí ó gba ládàá kó fowó pẹtrólù sílẹ̀ ẹni tó sàlùwàlà kó tó kò lé torí ká sàlùwàlà ká tó kò lé ó lóore ju ká lọ sàlùwàlà ní kíni ní mọ́sálásí lọ tó ọba ti fẹ́ lọ kírun nǹkan dáàbì kó o tó kò ní olé yín máa sàlùwàlà ládàá rẹ ọ̀pọ̀ jẹ́ ń tọ́ lọ sàlùwàlà mọ́sálásí lọ ẹni tó ń àtẹni tí ọkà ládàá wọn ò lè rí náà gbogbo òun tó ọba gbàdé ọlọ́run òun lọ́rùn ìgbà ládàá. bàbá ní wàmí ní a àti fọwọ́ ìdìlà àyà nínú àwọn àǹfààní tá a rí dìmú nínú àwọn àyà yìí òun náà ni pé nínígbàgbọ́ òdodo sọ́lọ́ wàlíyọ́mì láàkiri àtọ́jọ́ ọ̀kan kí wá lẹ̀sán nǹkan yẹn wàhúwà òṣòlù làájẹ́ òṣòlù lọ́dá òṣòlù làájẹ́ èèyàn gbaládá lọ́dọ̀ ọlọ́run kì í wá sí yẹn nìkan wà ń ti fá olùkọ́ọ̀fì ní máa yẹ pákúrò èèyàn tó wá ń báyà tó wọn lọ́wọ́ iwájú tó wùdó ọkọ̀ ojú ó yọ ọ́ bí ò ní í wọ́n ní ẹgbà bí ẹ̀ kò sí fòyà bọ́rọ̀ ẹ̀ nìyẹn bákan náà ìbànújẹ́ aláàmàbọ́ lórí tó ti kọjá ó ń tọ̀ wọn ò ní ìbànújẹ́ mọ́tòrọ́ lọ ó ti torí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ bàbá ní wà mí afọ a pé kò sópìyà láàrin ọkùnrin sóbìnrin níbi bákan náà kò sópìyà láàrin ìran kan sí ìran kan èèyàn jẹ́ Yorùbá ọjọ́ ọjà ọjọ́ níbò ọjọ́ Ghana ọjọ́ Amẹ́ríkà ọjọ́ Saudi àti bàbá nípa nẹ̀bínà ájú wọ́n nà sọ̀rọ̀ agbọ̀jọ́ ọ̀sán ìgbọ́ lábà lẹ́bí ìwọ̀n gbọ́ nípa ayé ẹ̀ wà nà sáárá ẹ̀sọ̀ àwọn tọ́jọ́ ọmọlẹ́yìn ànábì ìwà Ìsá alayhi salam wọ́n bà lẹ́bí ìgbọ́ wọ́n gbọ́ lọ́hùn gbọ́ wọ́n gbọ́jọ́ ọ̀sán ìgbọ́ wọ́n sọ́ọ̀bì wú náà àtàwọn àtúmọ̀ tá a fún sọ́ọ̀bì wú náà lánàá tá a láwọn kan sọ wípé àṣẹ ara wọn àwọn kan láwọn èèyàn kan nínú àwọn ìyẹ̀wù bí ní tó ọba sọ̀rọ̀ lánàá àwọn kan ní kiri kọ̀ sọ́mìnà nàfàrà àwọn kan láwọn kan náà pípẹ́ ní àwọn kan ní kiri kọ̀ sọ́mìnà ìmọ̀jọ́s àwọn kan láwọn kan ní àwọn gbọ̀nẹ́gbọ̀nẹ́ ní. àwọn kan ní wúmọ̀ tó mọ̀ sẹ́fílà wọ́n láwọn ẹ̀jọ́ tó dá dúró ní tí wọ́n lẹ́sìn tí wọ́n ń sìn tó ti pípẹ́ sí yẹn wọ́n gbọ́ wọ́n láwọn tọ́já sí bí àwọn àṣàábù lè bá kọ́ àwọn tọ́já sí wípé ọ̀dọ̀ ọ̀rá náà ti fi wọn ànábì kan ti lọ kádàbí kan tó tó ọpẹ́ ààrẹ ànábì kan sànábì kan òun ni wọ́n lò wọ́n láwọn lè sọ bí owó náà tó bí ó sùn àbẹ́ àwọn sọ bí owó náà àwọn tọ́já pé wọn ọ̀lá ànábì kan tọ́lọ̀ ọ̀rán sí wọn gbòógì ànábì tó lọ ṣáájú wọn ti kú tipẹ́tipẹ́ anábì tuntun ò sì tí ì dé bí àwọn tó fẹ̀mí láàrin anábì wa Ìsá anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó fẹ̀mí láàrin Mùsá sí Ìsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfáà ní gbogbo àwọn eléyìí náà tán bá gbọ́ lọ́n gbọ́ lọ́kàn ṣoṣo tán gbọ́ ọjọ́ ọ̀kan ìgbọ́ tán bá anábì ta aránsì wọn gbọ́ mọ̀sálù mi ní náà ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ni ìzá àmàlóbi láì wọ́n bá ti lè gbọ́ ọlọ́run gbọ́ wàlìyàwó mi làákìrì wọ́n tún gba ọjọ́ ọ̀kan ìgbọ́. wàyí kan múmi ní ọdún nínú àbí ìlú mọ̀ yàtọ̀ zúnà aláfẹ́rì ìbí anáwó akọ̀rọ̀ àjọra àwọn àní kò tiẹ̀ <clears throat> a gbọ́ a gbà lẹ́bi gbọ́ nínú ní nínú àwọn ẹ̀kọ́ olówó òyebíye ọlọ́mọbánisọ̀ àbáwá sọ́lẹ̀ àyòkè ní ìlẹ́sàn rí àwọn náà ń fa àwọn ẹ̀kọ́ ìjáde tí wọn bá pàjáde alẹ́mọ́gbọ̀ ayà nìyí ara títẹ̀ sí àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tí wọ́n ọmọ ife ọ̀nbẹ nínú ayà kan bàbá òwò àwọn bọ́ọ̀bọ́ àwọn ìfọ́ àwọn tinú ẹran tí ń bẹ nínú àyà gbogbo ẹ̀ bàbá ń fàjáde fún wa ọlọ́pàá ní fọ̀rọ̀ ká wọn. bàbá ní wà ní ní a àfi nínú ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ni wípé ẹ̀rí ẹ̀sán àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo wàhánì ló sọ ọ́ lẹ́hà tí wọ́n ń tiṣẹ́ rí bàbá níbo la ti rí yẹn dì mọ́ ọlọ́run ní ẹ̀san wọn náà ní pé ń dàrọ́ bí ọ̀dọ̀ ọlọ́run wọn ó ti gbà so láàrin onídìí ká sọ yé ó kí òun kọ́ra àwọn kírísítẹ́nì wọn gba ní ẹ̀ka àwọn èèyàn jẹ́ ó rò pé náà wọ́n wà síta àṣẹ nínú àwẹ̀ yìí lórí rédíò ìwọ tí ò bá sọ̀rọ̀ àwọn ọmọ ìyá ọmọ ẹgbẹ́ olóòrùn a sọ̀rọ̀ nípa àpò jìzásù nàbíjì àwọn afẹ́ ìyanu ànábì ẹ́písòdù mẹ́rin sọ kódà kọ́wọ́ ìjọ ní gbogbo owó wa lọ ó di bí kíra bàbá mustapha murad kódà ó súnmọ́kọ̀ wà lọ́bí tìrìndì iṣẹ́ ìyanu 1000 ẹ̀ àtàwọn kíra ní ní kíra mẹ́ta sí sí pé ọ̀rọ̀ ka ọdún pé sẹ̀yà máa lẹ́bí nìkan la fẹ́ sọ́nà ọ̀mọ̀dán náà àní sọ́tán ó rí báwọn ní bí a ń ká èèyàn wá lọ wọ́n fẹ́ fún àwọn èèyàn lẹ́sàn ọba ti wọn á bẹ̀rẹ̀ wáṣẹ́ wàá gba bá tó di pásítọ̀ dà ìwọ náà bá bàálù bí adébóyè kò sí yọ <clears throat> torí ìdá mẹ́wàá ilé ìtọ́ ọmọ ẹgbà níbi ọba ti kú wà lẹ́hùsùkú ayérayé ṣùgbọ́n wọ́n tọ́ ọjẹ́ mùsùlùmí lọ́dẹ sí ẹ̀sìn rẹ láyé irú ẹ̀ ló ń sọ àwọn àbúrà kan wọ́n fẹ́ gba ẹ̀sìn wọn láyé àwọn náà fẹ́ mọ̀ ọgbọ́n mọ́tò ńláńlá lọ́nà àlámù àáfà àlebo tí ìbò ńlá òyìnbó lálùkọ̀ṣà òsì gbọ̀nyé ṣùgbọ́n ọjọ́ náà kí ni àlálùmọ̀ wọ́n fẹ́ gbẹ̀sán wọn láyé wọ́n wá tẹ̀kú gbẹ́ lọ́dọ̀ ìjọba wọ́n fẹ́ fi ìjọba máa bá wọn sáláyé ìwọ mẹ́rin sí ẹ̀sán rẹ èyí tọ́lọ̀ ń bá ní ó wá láyé gan tó máa bà ló jẹ́ báwọn àbàlámọ́ lọ máa wò ní máa ṣe tí wọ́n fẹ́ sí wọn àwò tí wọ́n bù sí kọ́ kí ló ń pa ayé lẹ́kọ̀ọ́ ẹ̀rú ń bà wọn ayé ti dé owó ti dé ọlá ti dé iyì ti dé ẹ̀rú ń bà wọn kọ́mọ́jẹ́ pàdé jẹ́ náà àwọn làwọn ń di látàyé irú àwọn yẹn òun lọ́yẹ káfíńà jọ bàbá ní wípé wà mí ní a àwọn rẹ̀ ẹ̀kọ́ tá a rí sí mú nínú àyà yìí bàbá ní ìzáàbù kíra fànà tí wọ́n bá ń ṣe ẹ̀yìn máa wọ̀ mí o bishari alátọ́ ifá àwọn èèyàn kan wọ́n ní dáadáa tí wọ́n ṣe tọ́jẹ́wọ́ wọ́n tún ní wà àwa rí nínú àwọn èèyàn burúkú ààrùn ẹ̀rẹ́ àwọn tó jẹ́ rere fàílẹ̀ wúyẹ́ bàdí díkìrù láríkà tẹ̀lẹ́nà tọ́sọ̀ fún ìdàkẹ́yìn bàbá láwọn tí wọ́n lérò ní dáadáa yẹn tí wọ́n gbàrò ní dáadáa kò sí tó burú ká dákọ̀ wọn àtàlá ẹ̀kú náà kọ́dà hàn áàmù kọ́mọ̀ sí pé a lọ sáwọn tí ọ̀yẹ́ ká bá lọ́gbẹ́ àti sọ́ọ̀rọ̀ lọ́gbẹ́ èyí ò ní kárátà translation tó ní kọ́mọ̀ wọn bá sọ pé dáríkà ní ànàwó ń kánú yẹ fòró nà ní àyà tó là ọlọ́run sọ ìwà abú tí wọ́n ṣe pé wọ́n ń fi àìmọ̀ orí sóhun ọlọ́ wáyà kan tó lóhùn ọ̀nà rí yìí ní ìlú ọ̀rọ̀ ẹ̀ wọ́n wá ń pa àwọn ànábì ọlọ́run lọ́nà tí ò gbà lẹ́kọ̀ọ́ tó ọba wá wò yẹn bàbá ní pé bájánà anna mi ni mani amana billah wal yawmil akhir ọlọ́run wá ní ẹmọ́ ìṣèlú sí kìí ṣe gbogbo àwọn yẹ̀wò bí ilẹ́sà ìgbàgbọ́ lánàbí ìwà Mùsá kìí ṣe gbogbo wọn náà di zìlìlì wọn náà sọ̀fà gbogbo wọn náà takò àwọn tó gbọ́jọ́ ọ̀kan ìbọn bẹ nínú wọn adẹ̀sí máa fẹ́ ń bá gbọ́ lọ́wọ́ tó tọ́jú ọjọ́ ọ̀kan ìbọn nínú àwọn èèyàn wúdì wọn gbà láàdá tọ́pọ̀ kò sí fòró kò sí bànújẹ́ kò sí fòyà fún wọn ìyẹn níbi tí a ti dúró ọlọ́run púpọ̀ wá ní àgbọ́yọ̀ rẹ̀ bàbá ti sọ àwọn àǹfààní tán ẹ jẹ́ ká tẹ̀síwájú wáyé bẹ́ẹ̀ àkọ́dùnmí ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون bàbá tó ń bẹ̀rẹ̀ ọlọ mẹ́bìnú ọlọ́run bá lè wáyé bí àkọ́kọ́ náà ní ìfá àkọ́kọ́ ọlọ́run táa gba àdéhùn lọ́dọ̀ èèyàn ọmọ Ísírẹ́lì àdéhùn yẹ òun náà ni má àkọ́gbà alẹ́ àwọn ìrànwọ́ wà ní màwáfì ìmáàlì bìí wahdahu la sharika lahu wá ti bá rúsùlì àdéhùn ọmọ bá gbà lọ́wọ́ àwọn ọmọ ọgbà lọ́wọ́ èmi àti ẹ àwọn sọ pé

Awawa wá ń wí nínú fátíà lójoojúmọ́ à ń sọ pé wọ́n mọ̀ wọn bá ìṣáàkà náà wùdù ìwọ nìkan láà máa fẹ́ àwa ò ní fi àbí a ní ìsìn àwọn ẹni a ní ìsìn màláríkà a ní a ní a ní ìsìn òkúta a ní ìsìn a àìsí òkè ìbàdàn. jama tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ní nígbà táwọn ọlọ́run tá a gba àdéhùn lọ́wọ́ ẹ̀yin ọmọ ìsírẹ́lì nígbà tẹ ẹ bá wa ṣàdéhùn nígbà tẹ ẹ bá wa jẹ́jẹ́ nígbà tẹ bá wa dámọ́jẹ̀ mú. bẹ́ẹ̀ lọ́lọ́run nìkan lẹ́ẹ̀gbàgbọ́ ẹ̀ ní múrugún pẹ̀lú ọlọ́run. nígbàtẹ̀ wá bá wa pàdé òun yìí nígbàtẹ̀ rí àdéhùnfẹ́ wá bá ní ṣe kí ni tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹlẹ́ẹ̀ní mú nǹkan ní ìpẹ̀lú ọlọ ìdẹ́yìn ìgbà náà lẹ́nu ọ̀sìn ògédé jùmọ̀ ọ́nù ṣèbẹ́ ẹ bá wọ ọlọ́run pàdé ò pẹ́ máa ń fẹ́ lánàá bí rẹ̀ ṣèbẹ́ ìpàwọn ànábí ọlọ́run ẹ̀tọ́ yapa ànábì Mùsá àlẹ́yìn sọ́láàtù ọ̀sàláàtù jama lẹ́yìn ìgbàtẹ̀ wá tàbí ohun yìí tán òjò ìyá ti súlẹ̀ yín lórí a ti fẹ́ wú àpátápá yín gbogbo òkè tí ń bẹ nínú òlú àbáwòpá yín wọ́n rọ pa àná àfàwòkọ fóònù òwúrò kí làwọn ọmọ wọn bá wá ṣe àti rọ́fà àlìjábálà ọkọ̀ òṣèlú lèyókírú bìmá òòrùn. Abọ́ àní wípé ńgbà tó wá di báyìí, àwọn àdéhùn bẹ̀rẹ̀ bá wọ ọlọ́run ṣe, àwa a mú àpáta òkè èyí tí ọba wó parí àwa gbogbo òfin yìí láti bá àlè fi rinlẹ̀. a bá ń ṣe ládéhùn àti pé kẹ́ ẹni bá àgbá tíra ọlọ́run tí fi kàwé tà táàbí wọn mú sákẹ́ ẹgbẹ́ amúbì kú wà pẹ̀lú agbára kúburú màá àtàyìnà ọ̀nùkọ̀ wa. àwọn sọ fún yín pé kàwé tà èyí tá a sọ kalẹ̀ fún Mùsá ẹ bá mú pẹ̀lú agbára ìtumọ̀ ẹ̀ ní kófin ọlọ́run tó ń bẹ níbẹ̀ ẹ̀ lò ẹ mọ yẹpẹrẹ rẹ̀. ẹgbìyànjú àti lo tọmọ ọmọ oníwá na náà a náà lè jábálà fún ọ̀hún ká àníyàn oògùn وظنوا أنه واقع بهم a ما na بقوة واذكروا ما فيه لعلكم تتقون. Jàmáà fẹ́ẹ̀rí òkè yìí ìbáwọ́ ọlọ́run la gbé lọ sókè òkè tọ́já sí pé ó ti dàbí òjì bí ìgbà tí shade bí ìgbà tí wọ́n ti sì jí ìyàbò yẹn àwọn ọlọ́run wá gbé òkè yẹn lọ aka fún yín ẹ̀yin dẹ̀ ti ń rò pé tó ìyá ti jẹ yín ẹ ti ń rò pé òkè ti wó pa yín tọ́ba wá rí bẹ́ẹ̀ àwọn ọlọ́run tá àwa ṣe bẹ́ẹ̀ fún yín. ẹmú tíra ọlọ́run ẹgbà mọ́bì tó wà pẹ̀lú agbára ẹdìrọ̀ mọ́tò ọlọ́run ọba ọba àlejò ọlá wábí kúrò máa fi ì àwọn tó wá wà nínú tàwórẹ́ta ni ẹ máa rántí ẹ̀ àbáwọn bá a jẹ́ mùsùlùmí ẹ̀yin náà jẹ́ àkọ́wọ́ tó nípa mú kùránì tí kùránì ẹ̀ bá ní wípé ẹ máa kírun lásìkò gbìyànjú àti máa kírun lásìkò tí kùránì bá sọ fún ọ wípé máa ṣètọrẹ àánú mẹ́yàwó sọ́nà òun máa ṣètọrẹ àánú wàkọ́bọ̀rọ̀ gúkà alátàbùdú ilá ìyá ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan ní àfọwọ́ ọlọ́run nìkan máa ṣe lọ́run nìkan wàbí wá nílẹ̀ lẹ́yìn ìsáná wọn kò ní ìsìn bàbá àtìyá rẹ̀ ọmọ wá ṣe dáadáa sí wọn tí wọ́n fi bẹ́ẹ̀ lè ṣe àdúrà sí fún tí wọ́n ṣàdúrà fún pẹ̀lú dùnú torí pọ̀ máa lọ jẹ́. àbá eléyìí wà nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe àbá ní fàtúù ẹ̀rí ń bá ń ní túrì ó wà ní jábálù òun náà ní òkè kàmáfà sára bí gẹ́gẹ́ bí àwọn àbá àti nínú ọrún wọ́n bẹ̀rẹ̀ sọ́rọ̀ tó làárọ̀ kódà wọ́n nígbà àbá àdúrà náà wọ́n tó tu bẹ́ẹ̀ àbá àwa Dọha, àbá àwa àtọ́ ikrima dọ̀ha àbá bá wá ní máa bẹ̀rẹ̀ náà واذكروا ما فيه لعلكم تتقون àní ẹ máa rántí tó ń bẹ nínú tàwọ́rẹ́sà ẹ̀yìn ọjú ẹ̀yìn ọmọ ìsírẹ́lì tí ìkan lọ́nà yìí nípa ìdẹ́ mi ọlọ́run nínú sọ tàwọ́rẹ́sà kalẹ̀ mú sáwọ́ àgbà tàwọ́rẹ́sà ẹmú mọ̀ ẹ̀lú ẹ̀ǹsì tàwọ́rẹ́sà ti wá dé ìmọ̀nà lọ́jẹ́ fún yín yóò mọ̀ gáìdì yín ọ̀dà ẹgbàá ń tọ́wà nínú tàwọ́rẹ́sà mẹ́sàn tẹ́ẹ̀bẹ́ ilé gbá mú ẹ̀mà tí ò torí òun bẹ̀ẹ̀bẹ̀ tẹ́ẹ̀bẹ́ ilé gbá mú ẹ̀mà àmìlá tẹ́ẹ̀bẹ́ ilé gbá mú ọ̀pọ̀lọpọ̀ ara tó tó wà níbẹ̀ ni pé òjíṣẹ́ kan ń bẹ lẹ́yìn ó ń bọ̀ lẹ́yìn ahamadu bá wá gbà mú ìyẹn ó wà á ti kùránì afọ a ní ma màá lọ́wọ́ bẹ́ẹ̀bì kẹ́ ẹ máa tẹ̀lé tọ́lọ́run làálà òun bá takú náà ìyẹn ni ó jẹ páyà ọlọ́run ní ìpáyà ọmọ ẹ lórí bí wọ́n yapa àti ọlọ́run kúrò máa àbáyé àkùnrin kúrò واذكروا ما فيه لعلكم تتقون àtọ́lọ̀ wọn bá ti mọ̀ wípé ọmọ ìsírẹ́lì mú ọ̀sọ́mọ rínú ọba ọ̀sọ́mọ rínú ọba ọmọ ìsírẹ́lì fún wọn kí ìtọ́mí bá rí rálíkà lẹ́yìn ìgbà náà lábágbẹ́rù mọ̀rí wọ́n kọ́bọ̀ lọ́rùn kọba àlejò ọlá wọ́n kọ́bọ̀ lọ́rùn bí tọ́lọ̀ ọ̀rán sí wa sọ ọ̀gẹ́gẹ́ náà náà ọlọ́run sí wa dìde وذكروا ما فيه لعلكم تتقون àbíkí abáfilé ṣe lórí ẹ̀jù ìjọba ọlọ́run ọba fún màkàwá láyé tó ń bá dìgbà àríkà ẹ̀yìnbá náà ẹ̀yọ́ bá gúnrí ẹ̀bá pàyìnbá nínú ọ̀rọ̀ sá oníkàdé àwọn òní ṣe gbogbo àwọn àdéhùn tá a bẹ́ẹ̀ ṣe yẹn a máa jàmbá àdéhùn yẹn ọmọ Ísírẹ́lì yàtọ̀ gbìláyé èèyàn gbúgbà ni wọ́n ìwọ náà máa wò láti bẹ̀rẹ̀ Ramadan ọ̀rọ̀ pa là ń sọ ọ̀rọ̀ àwọn ọmọ láti àti àtọ́tọ́ pọ̀ jù ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni. kódà abẹ́ ẹ̀nu mẹ́rin pé àfáàní túmọ̀ sọ̀rọ̀ ńlá tó ní bá dìda àdìka àti lẹ́yìn ìgbà tó ti bá wọn lọ òkú yín kálókè bá wó payín lórí yín ò bá pé àwa tó sọ ìlú kó ló ẹ̀ sí láyé kó ló sí wípé yóò tó sí kó má bá a ti múyà lọ fún wọ́n bá tó kọ́ ní wọ́n bá tó mórí sọ́wọ́ wọ́n tó padà lọ síbi ìbò lẹ́yìn ilé wọn ọ̀nà ó dáwọ́ tó mọ́ ní àríkọ̀ tí èyí bá sọ ọlọ́run lọ́run ọ̀rọ̀ àfẹ́yìn wàrà mọ́tòrò àti kí ọlọ́run ọba tọ́já sí wípé òun ló fún afẹ́ni kọ́bá òṣèlú jẹ́ tí ìbá lọ ṣe bẹ́ẹ̀ ah! ìyà tó nífọ̀n bá ti lọ sí orí jù ṣùgbọ́n lọ́wọ́ máa borí dé èèyàn lẹ́yìn bá tó bá ti lọ tó bẹ̀rẹ̀ wá tó bá kí ìbá wá ṣe léèyàn òye wọ́n lọ wò láàbọ̀ ló ń lọ́ ọ̀yẹ́ ààrẹ tó ń wọ àjọṣe. Lọ́la kan tó rìn ní lẹ́lẹ́kọ̀ àti rí. ìkánná àti òkèbí ni sọ ààrẹ ìkánná àwọn tí ó kò àwọn tí ó sọ igbe ìkánná àwọn tí ó sọ ìbọn ìkánná àwọn tí ó jàlá kúyà làkọ́gbẹ́ lọ́lọ́kọ́ sì rí ìrànwọ́ lẹ́ láti bí òwe ẹ̀fọ́ ọ̀rọ̀ adúgbẹ́sọ̀ ìdáwó tó kù àpadà sí ibú tí máa ń mú á tún díẹ̀ nígbà wá ìjì àáyà nínú àwọn àǹfààní tá a bá ní kápọ́jì àáyà rí ìmọ̀ yóò máa pẹ̀lú sí àǹfààní àáyà tá a kàpẹ́ yìí òun náà láwọn àǹfààní tiẹ̀ bí ò tiẹ̀ pọ̀ bó tiẹ̀ pọ̀ bàbá ní wà ní fàwa ìdí làáyà tẹ́yìn ara tó ń bẹ́ẹ̀ àwọn òun náà ní kọ́lọ̀wọ̀n ọba àlejò ọlá ọlọ́ọ̀rọ̀ ọba jìnnà ọba àlejò ọlá ó ráwọn ọmọ Ísírẹ́lì létí bìmá àkọ́bà àlẹ́ ìmìnà ààrẹ pẹ̀lú àdéhùn bábọ́lọ̀ ń ṣe kọ́lọ̀wọ̀n ọba gbà lọ́wọ́ nínú yẹn láti ń sọ bọ́lọ̀ làwọn ọmọ àwọn òní ń nǹkan mìíràn lọ́lọ́wọ́ nígbà àgbà ìyẹn láti ń sọ pé gbogbo àwọn òní ń jẹ́ oníjàmbá sọ́nà nígbà àdé òyìn láti ń sọ pé ẹrúfẹ́ ọlọ́run tòótọ́ òun kí ni wọn làwọn wọ́n bá gbọ́n kó ní gbogbo nǹkan tí wọ́n sọ fún mọ́ta wà láì tó ń lọ tí ẹ̀bá àtìrí jẹ́ kóòrò wọ́n rẹ́ni nínú àwọn èèyàn tí ó máa sàlàyé ìtọ́lọ́run fún wa wà láọ́lá fọ́dúnlù mọ ìyàlẹ́ kó afẹ́ tí ẹ̀bá àti pọ́nà ń nífẹ̀ẹ́ àwọn ààrẹ èèyàn ìyà tí ọba lọ jẹ àwọn ọmọ Ísírẹ́lì irú rẹ̀ ọba ti sí láyé ó ṣùgbọ́n wa náà ọlọ́run ọba pọ̀ wà láhmàtúwú àtàánú rẹ̀ ọlọ́run ọmọ ìsírẹ́lì làkún tó mìíràn lẹ́ka torí wọn ọba lọ parẹ́ wọn ọba lọ jì àwọn ọba ṣùgbọ́n lọ́dọ̀ lọ. máa wà níbi wa Muhammad lára mùsùlùmí kan kú ní boko haram ní àwùjọ ẹ̀ nípa mùsùlùmí tán táwọn ọmọ ẹgbẹ́ ìyàwó àwùjọ kan tọ́pa mùsùlùmí ẹ̀ nípa mùsùlùmí tán àwọn apc nílẹ̀ yorùbá tí wọ́n bá parapọ̀ ọlọ́run àgbọ̀ nípa mùsùlùmí ẹ̀ nípa sùláàmù ẹ̀ nípa mùsùlùmí tán torí tí ó tù aláwọ́lá aláwọ́lá fọ́dún lọ́ọ̀yà lẹ́kọ̀ọ́ tí èyí wàrà mọ́tòmó àti kẹrẹ làkọ́ ń tọ́ mẹ́nà lẹ́ka tìrí náà gbogbo ẹ̀yìn ìyẹ́sẹ̀ ìdíládọ́ra àti ẹja ara àwọn tí ẹ̀ bá sókò òun lẹ̀ bá lọ wà lọ́dọ̀ ọlọ́run adúgbẹ́bẹ́lẹ̀ ọ̀gá jẹ́ kàn án lọ́wọ́ tẹ́ẹ̀rí ìtọ́nà ń fẹ́ káàdì mọ́ nínú àwọn ọmọ ìsírẹ́lì yìí wọn èyí tẹ́ èèyàn tuntun èèyàn bú bá yẹn jẹ́bàá kí la pè wọ́n èèyàn bú òun ni wọ́n gbogbo ọlọ́run tọ́yẹ̀ tí wọ́n máa ṣe wọn àṣẹ gbogbo ọlọ́run tànábì tọ́yẹ̀ tí wọ́n máa ṣe wọn àṣẹ wọ́n gbòjú lẹ̀ bàbá ní ara àǹfààní tá a tó rí ń bẹ̀ òun náà ni nípọ́nà òun ọba òun sì ń àwa ètò náà bàní ìsọ́ọ́lá ẹ̀fọ́ lámúyúmínú ńlá ìnà rọ́bà àbáwọ̀kọ̀ ní mọ́tò.

يشبه إيمان المكر ولو إيمان بالإيمان يريدنا معروف بالديكوريشن إيماني ودا كده مطور بيطاني المبون فينا الحرط والضبوبي إما أن تؤمن أو تقتل nínú ọkọ̀ ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ àdíkàpọ̀ kó wà ní gbé tóòrò òun gbìyànjú láti gbọ́rọ̀ ń gbọ́

àtẹ́gbà tó ti bọ́lọ̀ wọn bá àlékè ọlá ọwọ́ gbé òkè yẹn kúrò fáwọn ọmọ ìsírẹ́lì kọ́mọ bá àjásí pé àpapà ní ọ̀pá wọn kọ́mọ jàsí pé ìdùnnú ọlọ́run ní ó sí wọn. fàlà áhádà nínú àlùkálùkì yàtọ̀ pé ó anyahmila dáníkà ìjàmbá. bàbá ní kò fẹ́ dáná torí kéńté sọ̀rọ̀ pé ọ̀bá làwọn mọ́tò lọ́ọ́ máa ń to mọ́tò mọ́tò kan lè rí kó

wà láti bọ́ ákú. Bàbá ní ọ̀rọ̀ òun fún gbogbo àwa tá a wà nínú ìjọ ìsìláàmù kájú ọ̀nà kùnà á ní pẹ̀lú gbogbo agbára káwọ̀ fọwọ́ jọ pẹ̀lú wọn. Bákan náà wọ́n ní ká lọ ọmọ ìmọ̀ ẹ̀pẹ̀lú sókè ọ̀nà Ó láti di àpò ìdínkù àǹtí ìwọ́n gangan tó pẹ̀yàn sójú ọ̀nà ọlọ́run wọ̀dáwọ́dún bẹ́ẹ̀ ni lágbáríkà ìdúró fùtó wà wá pé àwọn èèyàn míì tí ọ̀wọ́ ò ní fún tó mọ bàbá lọ́rọ̀ ló ń fún wa. Bàbá wa ń sàlàyé lọ sọ́yà ìlú. Wọ́n ní àfẹ́ gbogbo ẹni bọ́lá tí ó bá ń fẹ́ ìkó Kò sáàyè àwàdà àwọn <laughs> àwọn àwàdà bàbá ní ìṣújọ́jọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà bẹ́ẹ̀ ó jẹ́ ìlàpọ̀ ní ilẹ̀ ọ̀dẹ́gà ìlẹ̀ ìkímọ́tì wọ́n ni wọ́n wíwọ́ tó làásán ẹ fi àwọn ìrànlọ́sọ́dọ̀ ọlọ́ọ̀pọ̀ ọba pẹ̀lú ọgbọ́n àti wá àti tọ́ta ẹ̀jẹ̀ báwọn lọ́nà tó rọrùn ni tó rọrùn wà <clears throat> nínú àwọn

lẹ́ànáhùn bá dà án rọ̀já àlìjábalì lámàká ní ìtawà lọ lẹ́yìn ìgbà wá gbé àpáta yẹn lọ sókè tó máa wò bí ẹlẹ́ẹ̀kẹrin lè wọ́n bá tó padà sí ilé ẹgbọ́n wọn láwọn tí ọ̀gbà Mùsá gbọ́ wọ́n bá tó padà wọn ọlọ́run ayíǹdá kìlú rọf àìjábá nìkan kọwú àtàyẹ̀tẹ̀ kí mọ́ bàbá ní bí wọ́n yẹ kí àwọn èèyàn yí wọ́n lè gbọ́n ní tọ́sẹ̀lẹ̀ torí pé náà wọ́n yẹ̀ nígbọ́n yẹn kán rántí pé kò rọ́pò olùjábá nìkan kọwú pé wọ́n o sọ fẹ́ gbé òkú kú òfáwọn àtàyẹ̀tẹ̀ kí mọ́ títí yóò fi dúró dáadáa wàyà sàmírú àlálẹ̀ áfíríkì tí wọ́n wà tí wọ́n wà á gbá sí àwọn pẹ̀lú agbára lákín náà ń tàwá lọ́wọ́ bá di márọ́ àwúdá áyà ẹ̀yìnbà tó wá rí àwọn ọlọ́run ọba tó wọ́n bá gbọ́ ìkọlù ọ̀rọ̀ ọlọ́run ṣe ti wà bẹ́ẹ̀. wà nílé á nínú ẹ̀ bàyánú fọ́nìlá ìṣúwárà wọ́n tààlà aláàbà ní ìṣòro ìlà ọlá ọlọ́run orí àjẹjẹ náà ọlọ́run ti ń bẹ níbi bó ṣe já sí wípé àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run bọ́lá fún wọn ó fún wọn pàápàá lórí àwọn tí wọ́n jọ mọ ẹ̀mí ayé yìí lórí ìjọ alẹ́lúwa Muhammad bàbá níwà mí ní ánìmẹ̀ ánàlì insan láyá takobinu bìnọ́fì ti tàùkì so ọ̀rọ̀ kò lè kọjú sí òun náà tún wọn rántí àwọn èèyàn míì ni bàbá ńlá náà ni ìdìbò àtúbọ̀tì láì fàánà alága ní ìṣẹ̀rọ̀ yíla fífi ọlá rẹ̀ bá wọn ìṣẹ̀lẹ̀ yìí dèmọ́ àtọ́ ohun pẹ̀lú ìdọ́tọ́lọ̀ wọn àlejò ọlá fún wọn. wà nínú wàrọ̀ àti ya àti ẹni sábà dín nǹkan àti àwọn nǹkan tó rẹ̀ فلولا فضل الله عليكم ورحمته لكنتم ẹ̀bá àtọ́lá ọlọ́run mẹ́rin ní àti ìkẹ́ rẹ̀ ẹ̀rí làkọ́kún náà káàkiri ní ẹ̀bá kan náà àti oṣù bákan bàbá ní ọlọ́run lẹ̀ ṣọ́ra ẹ̀ta abẹ́kọ́ sí ọ̀nà lábẹ́rẹ̀ pẹ̀lú àti ọ̀rọ̀ àwọn jàmá pẹja pẹja àwọn jàmá sí mu kílẹ̀ ẹ̀kọ́ tọ́nà ń kọ́ wọn bóò ni wọ́n ti sọ̀rọ̀ àwọn èèyàn yí àwọn náà pè ní àbáàbọ̀ sábọ̀tì kí náà pè wọ́n àwọn àbáàbọ̀ sábọ̀tì àwọn èèyàn náà pè ní sábà àwọn oníṣẹ́gun dé adventist àwọn èyí lọ sọ́ọ̀tù ìjọ sunday sátidé náà máa ń ṣe kí ni náà máa ń lọ nǹkan fà bọ́lọ̀ ń ti sọ wọ́n di ọ̀bọ ọ̀bọ lọ́la wọ́n wá di mọ́ǹkì wọ́n wá di dọ̀ndú wọ́n rò fáwọn ọgbọ́n wọ́n fẹ́ máa lo fọ́wọ́là fọ́lọ́ ẹ mọ́tòtò ìwọ ọkọ̀ ẹ̀dá ń jẹ́ ọba ti dé wọ́n wàá dẹ àwọn nírọ̀lẹ́ jímọ̀ pé ọlọ́run náà mọ̀ lóògùn bá wọ́n wàá di àwọn ìdíjọ́ tó bá ti àdá àárọ̀ sọ́ndé wọ́n sáré lọ gbé gbogbo ẹ̀jẹ̀ ó ti ákún wọ́n sáré dé. a ìtọ́lọ̀ ń pè fún wọn wàá pẹ̀ lọ́la àwọn èèyàn yìí ọ̀nà wọn láwàá bẹ̀rẹ̀ tó bá di ní ẹ̀sìn ọ̀la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ìlọ́wọ́ agbẹ́fẹ́ wà kọ́ ọ̀nà sáré ọkọ̀ omi yìí ọkọ̀ rí farabalẹ̀ àwọn onímàálù tí wọ́n ní wọ́n pa màálù nígbà pé èèyàn wọn kánkú gbogbo òbéèrè látàràgbà tí wọ́n ń béèrè èdè bíbí mi ọkùn ni ilé ìtọ́ga ni ìdókẹ́rin ni akọ ni abo ni tí ó ní kọ́lọ̀ báyìí tí ò ní kọ́lọ̀ báyìí gbogbo orú àwọn àṣetí ìdẹ̀bẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn bá ní ká máa ṣe mọ́ tí wọ́n ń ṣe nítọ́tẹ̀yìn ọ̀yọ́ ìyídùn láì tààlà nígbà tó bá di ọ̀la àmà tẹ̀síwájú abẹ̀lọ́ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọdé ó dàrú ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́mọdé ó dàrú economic nínú orí ọlọ́mọdé àwọ̀ ọmọ ó tó òfin recession ọmọ rẹ̀ tó ó sì ọ́ta wá ń bẹ̀ àwọn òbí wa ọlọ́mbá ni bọ̀ wọ́n láti rí gbogbo àwọn ọmọ ìyá wa pàjọ́ ọmọ àfọwọ́n

Ramadan fọ́dù mọ́kànlá jẹ́ká tó lọ ọ̀gbẹ́ láìláàtò lọ́kọ́dé ọlọ́ọ̀lá káwọ́dà máa kò wọ́dà láti láì láì láì subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu